bátìrì ò yọ ọ orí bátìrì rèé mo máa rógo ọlọ́wọ́ mo rógo báyìí o. mo lọ kí ló ṣẹlẹ̀ báyìí. ó mà di mọ́tò mẹ́ta lédè asitati kìíní wọ́n ní kò sí bátìrì bẹ́ẹ̀ agbé bátìrì sí kò ṣiṣẹ́ ìkejì ò tiẹ̀ múná wá rárá kí ni mo túmọ̀ tó ṣe lè báyìí ká ni mo fẹ́ pè yìí. pẹ̀lẹ́ o arákùnrin. pẹ̀lẹ́ o. ń kí ọ nì. èmi náà ń dá àwọn mo ń dá yín lóhùn mo ń dá yín lóhùn ẹ má bínú sá ẹ má bínú sá. ẹ wo problem tí mò ń rí nípa mọ́tò yìí àtàwọn kan tó ti ń ṣẹlẹ̀ sí mi látàárọ̀ òun ló fà á tí mo fi ń ṣe bẹ́ẹ̀ ẹ má bínú ẹjọ́ tó ọlọ́run ẹjọ́ ẹ má bínú ẹ ṣe gan o. mo kí ọ kú oríire nì ǹjẹ́ o mọ̀ pé ìwà pẹ̀lẹ́ àti inú rẹ̀ ní nǹkan ọyọ inú ewu ló ti ń sùn tó ti ń jì. inú ewu ni mo ti ń sùn tí mo ti ń jì. how come me understand the content. kó lè yí ọ dáadáa àṣírí kan ó tù sí ọ̀rọ̀ ọlẹ́nujọ́ mẹ́ta yìí táṣìírí náà bá tún kọjá kẹnu rẹ ọmọnu dáadáa o sọmọ pé wọn ní abẹ egunlé abẹ egunlé wọn ní abọ òsà ọjà abọ òsà ọjà wọn ní abọ olúbọbọ tìrì bọba bẹnu jẹ kí ló olúbọbọ tìrì bọba bẹnu ẹnu ní jẹbẹ gbogbo ohun tó bá rí kọjá ẹnu rẹ ọmọnu kọjá nǹkan tí mo ní sọ fún. ṣé pé gbogbo problem tí mo ń rí látàtàárọ̀ yìí sìn ó nídìí tó fi ń ṣẹlẹ̀. ṣé mo pé ọ̀làjú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé káńsẹ̀ kò jẹ́ ká nígbàgbọ́ mọ́ nínú ìṣẹ̀ṣe àbí ká nígbàgbọ́ mọ́ nù nǹkan tí ẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àmọ́ torí pé ẹ tún mú mi rántí ẹ̀ padà ẹ wò ó kí n má sọ̀rọ̀ jù ẹ ní sùúrù mo ní láti fún yín ní nǹkan kẹ́ tó lọ máa fún yín ní owó kẹ́ tó lọ. wá wá má ṣe yọnu. ẹ jẹ́ kí n fún yín ìjọ. kì í sowó rẹ̀ mu nídìí bí ó kí oríire rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bó ṣe rí fani yìí lórúkọ mi ilé anusulaja mo ti wá nílùú sẹ́yìn tọba tún nídìí rẹ lọ́wọ́ mi mo rí ọ ná. sorry can I have your number sir ẹ jọ. Hello, girl. You see. Oh, àwọn obìnrin she ò ṣe pretis láyé ẹ wo bìtẹ́ ìgbà sọ pé mo láì lẹ́kọ̀ọ́kan láti jẹ a máa pariwo rẹ mi ni ẹ má jẹ obì o ẹ má jẹ obì o. so beautiful. Mm. Ah. you've started again. ah what is it? ṣe is there any crime tí n appreciate your mi. ẹ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn ó máa jẹ́ kí feel somehow. <laughs> Pera Yes, Tania. Abẹ́kẹ́ ni eh. Oh, báwo ni? Mo wá òkè, báwo ni ká sọ? Fine. Kí I think I've seen this face before here. Yeah. Mm, thank you, darling kò ìwọ ló máa ń wá fún ìyàwó mi lóbi. bẹ́ẹ̀ni sà. ìwọ ló máa ń wá fún ìyàwó mi lóbi. tọ̀rọ̀ mi kọ́. kí ló máa ń ṣe ẹ náà má dàá lóhùn jàre bó ṣe máa ń ṣe nìyẹn. pẹ́ kó tó bá tiẹ̀ lọ máa lọ́n tiẹ̀ bọ̀ mo pọ́sibù kí n tẹ̀lé ẹ kí n tẹ̀ gbóbi mi lọ́wọ́ ẹ̀. máa lọ má dàá lóhùn. wọn kú fọ́ọ̀nì gan ó dá ọ kí ló tó ń wọ ọmọ yẹn lọ ṣó serious ṣé ìṣe kó bíya òun òun try láti fẹ́ sọ kankan kí n fẹ́ wò lára ẹ̀ o tí mò ń wò ni pé bàtà tó wọ̀ yẹn ṣé kò ti ga jù ṣé kò ní gbé ṣubú ó tán àti pé mo tún wà wọ́n pé ṣé mọ́ mi ò sí nílé ni tó fi wọrú aṣọ yẹn aṣọ yẹn fún náà. ọlọ́run mi rọ ọkùnrin mi bọ̀. ẹ lọ wọ ẹjọ ìgbà ìgbà ìgbà ò lè dá nìkan tí o bí fún mi kẹ rí báyìí tó mọ máa fi kékeré máa jò tó máa tẹ̀wọ̀ nìkan máa jò. tún kí ló máa ṣe ẹ náà. ṣé wọ́n ti rí ọkùnrin tó jobìnrin jọta ló dàgbà jù mí àìmọye ọkùnrin tí mo ti rí tó ń jobi dáadáa ìyá ẹgbẹ́ mi ń jobi ah, monday abiose ń jobi a lot of people tó ń jobi náà kí ló á mì bá pé ṣé gbogbo ọkùnrin jobi ni a lot of ọkùnrin tó jobi mi ò rí obì lẹ́nu obìnrin rí ha ah, Sunday ńkọ́ táàmù ni gateman wa ńkọ́. ẹ ṣé gateman ni wọ́n ni àbí Sunday continuity ni wọ́n. ẹ nà ó táwọn mímọ adìtẹ tó ń jobi kí ló sọ. ọkùnrin ò kí ń jobi. Hmm. Ah ọkùnrin odòbí ẹwà ṣọkùnrin odòbí kí ni túmọ̀ nǹkan tó ń sọ bí sí gbọ́n lójú ara ẹni àrí. ó ń tọrọ ah, ẹ jẹ ó lè gbèmí sórí ìjọba nígbà tẹ kì í ṣara <laughs> ìwádìí mo àbẹ ní sí ọpẹ lè jó fúnra ẹ̀ lówó bíi tó rẹ̀ sí ní jẹ́sí. ibo ń wà kí ló ṣẹlẹ̀. Mami, kí lè ṣe mí? Bísí! Bísí! Ìyàwó mi! àjẹ́ lẹ́kọ̀ọ́. Oh! ṣé pé àjẹ́. Ah! gbẹgbẹgbẹ bẹ̀rẹ̀ ti rí. láwùjọ àjẹ́. Hmm. Ah! bẹ̀rẹ̀ ti rí àjẹ́. máa fi ṣépàjẹ́ ní. gbẹ́nu ẹ̀sán gbẹ́gbọ́gbẹ́nu ẹ̀sán. aráyé rẹ lóde báyìí. Àbẹ̀ní sórí nǹkan tọmọ rẹ dánwò ojú tó lé sọ́rọ́kọ̀ rẹ tó wọlé dì láì sáwo ah, kò wá lè lọ báhùn ah. bẹ́ẹ̀ ni kò lè lọ lọ́fẹ̀ẹ́ báhùn ah, ẹnu tují mú gbogbo ohun tá a sì ti lè jó gbogbo ayé ní ọmọ ikú ni bẹ́ẹ̀ ni ikú lèrè ẹ̀ṣẹ̀ dìtì kó bá mi ẹ wo ẹ wo ẹ ṣàánú mi ẹ bá ọkọ mi kú ọkọ mi gbọ́dọ̀ kú ọkọ mi. kí ni a máa pa ni ikú lè rẹ̀ ṣẹ̀. ẹ̀bẹ̀ kí ló tiẹ̀ ń bẹ̀ tó o sì mọ túnjí tọ ọmọ ọkọ tó ní ojú tó lé wípé orógùn ọkà ń bẹ lẹ́nu rẹ̀ yóò rojọ́ wa lóko yóò rò lódò yóò rò nílé gbogbo àlejò àtọ́nílé náà gbọ́ gbogbo nta sì ti lè fi jó ọwọ́ à ń bẹ̀bẹ̀ ikú ẹ wo lórí ẹ dákun ẹ ṣàánú mi ẹ wo ṣe fún mi lórí ọ̀rọ̀ Túnjí ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ má jẹ́ kí Túnjí ó dòkú mọ́ mi lọ́wọ́ ẹ má jẹ́ òkú ẹ ṣàánú mi ẹ̀yin náà ẹ wo iye ìkúnlẹ̀ tí mo ní láyé mi ẹ wo iye ìkúnlẹ̀ tí mo kún ẹgbẹ́ yìí ni mo fi gbogbo ẹ̀sìn tán tó kó tó ku oró méjì mọ́ mi lọ́wọ́ Túnjí àtàbúrò rẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi ẹ bá ń dáríjì ni. àbọ̀ ẹbí tí ẹ ṣe jẹ́ ni tàwa náà ti ṣe jẹ́ ṣó gbọ́ má fi ìhun dẹ́rù bà mí rárá má bẹ̀ mí o kò sọ̀rọ̀ ẹ̀bẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í sọ̀rọ̀ ẹ̀bẹ̀ ikú lè rí ẹ̀ṣẹ̀ fún Túnjí. Ah! bẹ́ẹ̀ ni. màmí kí ló tẹ̀ ń bèrè. kò sí ẹ sọ. ara yìí mi gbọ́n ìgbà tí mo rí ẹ tó yọ kí n kí ẹ náà ni mo fi dìde. inú yín dùn lẹ sáré dìde lẹ ń kálòlò lẹ ń tẹ́wọ́ ẹ̀dẹ̀ rẹ rìn ṣé inú èèyàn máa ń dùn kéèyàn fajúro ni kí ni tó ṣẹlẹ̀ gangan màmí. àmọ́ ṣe mọ̀ pé ò ṣe báyìí sí ìgbà ẹ̀rí mi kẹ́ ẹ̀ fún dìde ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ nípa ẹ ti ṣe nǹkan kọ̀ọ̀kan irọ́ rárá mi ṣe kankan pamọ́ kí mo fẹ́ ṣe pamọ́ sí ibì kan. ti sọ̀kò sórùlé ẹ fẹ́ gbóhùn mi àbí èmi ò máa ní kankan tí mo fẹ́ sọ ẹ̀yin ni kẹ́ ẹ̀ máa jẹ́wọ́ nǹkan tẹ́ ẹ ṣe. mami àṣàjẹ ni. Túnjí Túnjí. àjẹ́ lẹ́yìn àti Bísí ẹ̀yin lè mú ìyàwó mi wọnú ẹgbẹ́ àjẹ́. ẹ Túnjí ìbòlù ti rà jẹ ẹ jọ torí ọlọmọ màá fọlọ́n bá ìwọ ọmọ yìí wo sórí ó dà jẹun sọ tọrọ fún ẹ sórí gbogbo ohun tó rí lé nìyí òótọ́ ni ṣùgbọ́n a máa wo márùn ni kò fi ṣèjọ ọkọ mi torí ọlọ torí ẹ ìwọ àtàbúrò ẹ torí yín náà ni o ẹ̀yin méjèèjì tẹ kù lọ́wọ́ mi kẹ́ lè bá mi kalẹ̀ torí ẹ ní o. ẹ jọ torí Ọlọ́run o ọmọ ìlú wo ni. ta ni. a máa wo márùn. Túnjí. ẹ mọ̀ lú ẹ ẹ mọ̀ bí tó jẹ́ ẹ má wọrí ṣé bẹ́ẹ̀ ń dáàbò bo èmi àtàbúrò mi ni àtẹ̀rín àtọ̀yàyà ni màá fi jẹ́ káwọn èèyàn mọ̀ pé àgẹ́ ni màá mi wọ́n ń dáàbò bò wá ni ẹ̀rín àtayọ̀ ni màá fi sọ fáwọn tí mo fẹ́. túnjí túnjí. àtẹ̀rín àtayọ̀ àtẹ̀rín àtayọ̀ àtẹ̀rín àtayọ̀ òní màá fi sọ fún ẹ. túnjí túnjí túnjí. bọ̀dá tó jí you? <laughs> ìgbà tẹ fẹ́ wa mọ́tò wọlé mo rí i pé speed the bá wọlé òun nítorí important the fẹ́ bá mọ́mí sọ <laughs> mo sì mọ̀ pé ẹ̀ ní lọ bẹ́ẹ̀ láì yànlẹ̀ bọ̀dá tó jí. kí ló dé Bùràtúnjí ẹ ẹ ẹ mọ́mí mọ́mí kí ló ṣẹlẹ̀ Bùràtúnjí ni o Bùràtúnjí ṣẹlẹ̀. bùrọ̀tù dídí o bùrọ̀tù dídí o. owó ọmọ ń tẹ̀lé lọ́wọ́ wọn. ẹ jẹ ẹjẹ bọ ẹjẹ bí bọ tuji tuji tuji kí ló sọ mọ mi mo dáràn. owó ọmọ bẹ́ẹ̀ ah! lọ́wọ́ wọn. yẹ mo dáràn ẹ bá ń gbé ẹ bá ń gbé ẹ bá ń gbé ẹ bá ń gbé. Um, ń kọ́ ṣé wà ń wọ̀ ẹ̀ ṣọlá ń bọ́sẹ̀. Oh, wọ́n ti arrange sọ́dọ̀ ẹ̀ tó so on. Okay, get fired. ẹ̀ ṣe máa da náà ni mo mi bá lọ kí ló ṣẹlẹ̀ dókítà ẹ sọ fún mi. ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀ ṣe rí nǹkan tí mo fẹ́ sọ fún yín mi ò fẹ́ kẹ́ get me wrong ṣe rí àní lè tọ́jú ẹ̀ lè eh, ọkọ mi kí ló dé. dókítà. ẹ wo ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ wo ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín bó ṣe jẹ́ ló ṣe jẹ́ ní mi ṣe fẹ́ fi ṣe ta láruwo láti ọjọ́ tí mo ti ń practice iṣẹ́ yìí nǹkan tó ṣẹlẹ̀ lé ní ò ṣẹlẹ̀ sí mi rí imagine ká máa fúnyàn ní injection kí staff mi dẹ̀ máa pariwo ìdí mi ìdí mi ìdí mi by time ta máa rush débẹ̀ ẹ̀jẹ̀ ló ń jáde ní di staff mi inú fíìmù mo ti rírọ ẹ̀rìn mi ò mọ̀ pé ó lè ṣẹlẹ̀ physical ẹ wò ẹ wò ẹ wò nǹkan tí mo fẹ́ sọ yìí kò gba ẹnu mi kí n sọ torí iṣẹ́ wa gan ò fi àyè àbí òfin wa ò gbà á pé ká sọ̀rọ̀ ẹ̀ fún yàn bọ̀ torí bó ṣe jẹ́ ni mo ṣe fẹ́ sọ fún yín ẹ wò ṣe ẹ rọ́nà tó wà ní a need láti fẹsẹ̀ ilé tọ̀. ẹ kí lẹ sọ. ẹsẹ̀ ilé. Ah, ẹsẹ̀ ilé ọkọ mi ah, mo ti dárò mo ti yẹ gbèsè. ẹ má pariwo. dókítà mi mọ mi kankan. àǹtí Bísí ẹ wò mo mọ ibi tá a lè gbẹ́gbọ́n mi lọ tí wọ́n ní kú mo tẹ́lẹ̀ mọ́ kọ́ mi lọ mo mọ́ mi tó pọ̀ ẹ ṣe dọ́kítọ̀. ìwé tẹ́gbọ́n mi kọ rẹ̀. ìṣàánú wa máa ẹ tẹ́gbọ́n mi kú. ọ padà gbọ́ kìlọ̀. ọ sáwọ ẹnu. bàbá ẹ ṣàánú mi ẹ rà mí kalẹ̀ ẹ dákun bó lọmọ mi ò ṣe ní kú kò gbọ́dọ̀ kú bó ṣe wà ẹ dákun ṣàánú mi. ẹ bó ṣe rí ìyá wa Ifá náà lábì àìsí lágbàmẹ́ndínlógún lé kápá rẹ̀ ń tà fọ̀rọ̀ lọ Ifá gbọ́ olókun asọ̀rọ̀dàrọ̀ ẹlẹ́rìí ìkún ajẹ́jọ ògùnbọ́lájókòó aróòdì ọ̀tún wájú ọpọ́n ọ̀fà ọgbọ́ ẹ̀yìn ọpọ́n olùmúlọ́tún ọlọ́kàrà ló ṣe àárín ọpọ́n nìta ọ̀run lẹ́gbọ́ ọ̀gẹ́jẹ̀ orí ẹ̀ láti ń da orí ẹ̀ láti ń tẹ̀ ire. wọ́n porí ibò tí jẹ́ mo tí jẹ́ ọ̀nà wo ńlọ́gbà tó fi jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ ifá monímọ̀mọ̀nà tó gbà tó fi jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ bára àgbọ́nirègùn igbó tewúre ọ̀dàn tewúre òkèlè gẹ̀gẹ̀gẹ̀ máyẹ̀ adífá fún Ọ̀rúnmìlà bàbá ń jẹ lágbẹ̀tẹ̀ mọ́ ọmọ aráyé ẹbọ wọn ni ó ṣe igbó tewúre ọ̀dàn tewúre òkèlè gẹ̀gẹ̀gẹ̀ máyẹ̀ dífáfáyé ayé ń tìkọ́lé ọ̀run bọ̀ wálé ayé ajé tí mo ní o tẹ̀yìn ní ìyá mi ẹ gbòkété o kẹ́ ẹ má mà aya tí mo ní o tẹ̀yìn ní ìyá mi ẹ gbòkété o kẹ́ ẹ má mà rẹ̀ dọ̀ ọmọ tí mo o tẹ̀yìn ní ìyá mi o kẹ́ ẹ má mà gbogbo oore gbogbo tí mo ní o tẹ̀yìn ní ìyá mi ẹ gbòkété o kẹ́ ẹ má mà rẹ̀ dọ̀ irú ah gbogbo ohun tí ń bá rú lẹ́bọ ẹ jẹ́ ń gbọ́ ẹ dákun kí ló ń ẹbọ kí ló ń ètùtù mo ṣetán láti rú sọmọ mi ò ṣáà kú. ẹ bá ti ṣètùtù ara ọmọ yóò yá. ṣé bá ọ̀rọ̀ kan tèmi ṣáà yá. ara rẹ̀ ó tó bá ti ṣètùtù. Ah, ah. ẹ ṣe bàbá ah, ẹ ṣe ara ọkọ mi á bàbá kí làwọn ọ̀sẹ̀ kí ni ètùtù ẹ ṣàánú mi ẹ dákun. ojú tó lé sí òsì. ẹ ń bi mí ni mọ́mì ẹ tún bi mí pé ṣé kò sí ah, ah, ṣé bẹ́yìn náà lẹ mú mi wọnú ẹgbẹ́ yìí. mọ́mì mọ́mì mọ́mì kí ló tún tẹ̀lé mi wọlé sí. ẹjọ́ tó lọ lọ mọ́mì ẹjọ́. kí ló tún fẹ́ ṣe láti gbogbo ohun tí mo ti ṣàlàyé fún ọ kí ló tún fẹ́. mọ́mì ẹjọ́ ẹjọ́ ẹ gbà ẹ má jẹ́ kọ́kọ́ mi bógun yín lọ ẹjọ́ orí mi ládájọ́ ni àbórí mi ń lọ́ọ̀yà tòfin ni májọkọ rẹ̀ gbógun lọ kí n tèmi ń bẹ̀. lóòótọ́ ni ṣùgbọ́n tí gbogbo wọn bá sọ pé kò sọ́nà ń bẹ mo mọ̀ pé tí màá wá bá yín ẹ̀yin lè gbà mí ẹjọ́ ẹ ṣàfàánú gbà mí ẹjọ́ kí n dé. dàbí pé olójú yàtọ̀ sójú ìyàfọ́kọ̀ tí gbogbo ayé ń gbé káàkiri. èmi nígbàgbọ́ nínú àwọn adájọ́ tó ju adájọ́ ayé lọ tí wọ́n wà lágbede méjì ọ̀run àtayé yìí tó jẹ́ pé ibi tí ó bá wù wá ni wọ́n bá wá dá ẹjọ́ yìí sí. ẹ ṣe mọ tẹ̀lé mi. Ah, ẹ ṣe mọ mi ẹ ṣe mọ mi ẹ ṣe mọ. ọlábísí ọmọ àyìnkẹ́ adédèyìn má sì àgbọ̀ lẹ́yìn. lọ́dọ̀ tí wá ń bí yìí gbogbo àlàsì ló kọ sàmì gbogbo ohun tán bá bọ sọ́ńbì yìí kó tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ kó sì gbọ́ kó sì mú lò kó sì fi pamọ́ sọ́wọ́ òsìn ò gbọ́dọ̀ fi jẹun o. ọgbẹ̀rì tí wọ́n mú wá. mama mama. gbọ́ ìkìlọ̀ wa hàn mí o sórí ọ gbọ́dọ̀ bá wọn bú àjẹ́ bó ti wù kọ́ mọ káàkiri orílẹ̀ ọ bá wọn bú àjẹ́ o wá gbọ́ gbogbo ọmọ tó bí láyé pátá látòrí ọkùnrin obìnrin ọmọ rẹ ni kò gbọ́dọ̀ bá wọn bú àjẹ́ o. mo ti gbọ́ mà. ọgbẹ́ àbọ̀gbọ̀. mo ti gbọ́ mà. tí o bá sì lè mú gbogbo ìpìlẹ̀ wá ṣe gbogbo ìṣòro rẹ ni ó ti fẹ̀tẹ́lẹ̀ pátá pátá. máa mú ṣe máa mú ṣe. ọ̀rọ̀ ló ti gbọ́ yìí o tó o ṣe tán láti mú ṣe. mo ti ṣe tán mo ti ṣetán. wo o ti wá kúrò lọ́gbẹ̀rì báyìí o o ti dọmọ awo. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ló fòyà mọ́ bẹ̀rù yín náà. kì í ṣojú àlá lọ wá èmi gangan lórí mo ṣẹ̀ṣẹ̀ gbà pọ́bìnrin gidi ni ọ́ obìnrin lẹ́ẹ̀dẹ̀ ọkọ torobìnrin tó bá lè wo sùnsùnsùn pé ah kí n lè dáàbò bọkọ mi àti gbogbo ohun tí mo ní mo fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ àgbà obìnrin gidi ni a sì jọ pawọ́pọ̀ a jọ tọ́jú gbogbo tí ń bẹ ńlẹ̀ ni ọ̀kàrẹ̀ láì yóò sì dáa fún ọ. wo sọgbọ́n gbogbo wọn sọ fún ọ wá gbọ́ o ọgbẹ̀rì ìkìlọ̀ wa rèé o gbogbo ibikíbi tí wọ́n bá ti ń bú àjẹ́ a gbọ́dọ̀ bá wọn dúró síbẹ̀ o ó sì gbọ́dọ̀ bá wọn bú àjẹ́ wàá gbọ́ látòrí ọkùnrin títí dórí obìnrin ọmọ tó bí kò gbọ́dọ̀ bá wọn bàjẹ́ o kò gbọ́dọ̀ dúró síbi wọ́n bá ti ń bú àjẹ́ ṣó o gbọ́ hmm. àwa wá ló kọ́nú ẹgbẹ́ tíá o ọgbẹ̀rì a ní ó kọ́nú ẹgbẹ́ tíá ó ti di ojú tó lé ojú tó ko látòní lọ àṣẹ sì ti gùn. wá gbọ́ o kì í ṣe kó ọmọ bu àjẹ́ nìkan o gẹ́gẹ́ bí olórí ṣe sọ fún ọ lẹ́ẹ̀kan o ò gbọ́dọ̀ lu àjẹ́ àti wọ́ o àti gbogbo ọmọ tó o bá bí láyé àti gbogbo ohun tó o bá ní ẹ gbọ́dọ̀ ṣí ọwọ́ yín sókè báyìí kẹ́ ẹ lu àjẹ́ tàbí kẹ́ ẹ tiẹ̀ jó kẹ́ ẹ mú òkò báyìí kẹ́ ẹ jù àjẹ́ tàbí ká ẹ tiẹ̀ dúró níbi tí wọ́n ti ń bú wọn o ti gbọ́ kò jù bá ń lọ <laughs> tó o bá lè mú ìkìlọ̀ wa ṣẹ gbogbo òkè ìṣòro rẹ láàbà ọsọ dìpẹ́tẹ́lẹ̀ pátápátá. ojú tó lé ojú ìyàfọ́kọ́ ìròyìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú májàlú kòtò ní ìsìn ètò adolójú méjì kọ́ ọ sàbí olóògùn gbogbo tó bá ní o ṣe kó o ṣe o. Túnjí ó kú o ah, bẹ́ẹ̀ ni yóò kú. ẹ má kọkọ mi kú màmá o ah, ah, ẹ má kọkọ mi kú àdéhùn máa pẹ má yìí pẹ bá mi bẹ̀ wọ́n. Túnjí ó kú ni olórí torí òun ló fa gbogbo tí ń bẹ́lẹ̀ Túnjí gbọ́dọ̀ kú ni tí Túnjí ó bá kú ẹ̀sìn wa nígboro bí ó ṣe gùn níyì. wọn rọgbẹrì kan kọ wọlé dì láì ṣàwo ni dá mi lóhùn kì í sì í ṣẹ̀bi rẹ̀ yé ṣẹ̀bi rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́lẹ́ngílíìsì ni wọn á ní ẹ̀ẹ́sì eh, eh, eh, carelessness carelessness lóyìn bọ́ọ̀ bá carelessness ẹ wọ́n fòbí lẹ̀ obì táyé fún ọ pé kó máa fi ṣe ọmọ aráyé lóore wọ́n wá fi ilẹ̀ ọkọ rẹ̀ jẹ́ ọkọ rẹ̀ a máa rò wá káàkiri gbogbo ayé pé mo à. ẹ má bínú ẹ má bínú ẹ ṣàṣàánú mi lẹ́jọ́ ẹ má yẹ kí n tún jí kú. ibi tọrọ wa di dúró yìí kí lè lè bá mi ṣe sí i. ngbà kejì bẹ́ẹ̀ bá fẹ́ kí Túnjí kú bákan méjì ni o ọ̀nà méjì ni wọ́n là á lẹ̀ báyìí èyí tó bá wá wù yín nínú méjèèjì kẹ́ ẹ̀ mú inú kọ́ ya wèrè àbí kó kú. ẹni sọ ọkọ mi. bí ọba ya wèrè kó sì kú Túnjí ó rò wá káàkiri ayé yóò rò wá fẹ́ni tí ọmọ bá ti jẹ́ yóò rò wá lóko yóò rò wá ńlé yóò rò wá lọ́jà. ọ̀dà ọ̀dà kó sì ti máa ròjọ́ wa ká kó sì máa fi àṣẹ sin ayé ọ̀dà ọkọ mi bẹ́ẹ̀ ni mm. bẹ́ẹ̀ ni wèrè wèrè kó. èmi nìyẹn o so hmm. o tún gbọ́rọ̀ yìí tí mo tún gbọ́ kí ló ṣẹlẹ̀. èyí tí n bá sọ fún ọ ìwọ gan wò pé ṣọlá ṣọlá ló ya wèrè ṣọlá ti ya wèrè. Eh! ṣọlá ó ti ya wèrè. ṣọlá kan náà ah, ọmọkùnrin padà jàjà náà ó padà sínwín. Ah! gbàjọ pé bó ṣe ń gbé dúdú ni ó máa gbé pupa ẹ a máa gbé kan báyìí a máa sọ wọn sílẹ̀ a máa gbé mi ní kò sígbà tí ò ní ya wèrè ọ ó mà ṣe o ọ ìkúnlẹ̀ abiyamọ ẹ kí wọ́n wá pa gan kí wọ́n bò mọ́lẹ̀ fún un pé wọ́n ti gbàgbé ẹ̀. bí ṣe ń gbé bí sí wọlé ní ń gbé gbàdá wọlé ah. àbó òrìṣẹ́ bó ṣe yẹ kó rí fún un. wèrè dùn wo lọ́jà mo ṣe bí lọ́mọ ọ̀rẹ́ ah, mi. kó mọ̀ ọ̀gá àánú ah. wo ló ń bá kaná èsì ẹ̀ tẹ̀yẹ̀ mọ́ ń bá káàánú ọ̀rẹ́ mi. mo ṣe ọmọkùnrin ìpadà ya wèrè náà. excuse me. ìyá wa. ẹ lẹ ẹ jọ mo ti fẹ́ máa lọ. ẹ mọ lọ. mi ò lè lọ tẹ̀bà kúrò lára mọ́tò ni. kákò ọlọ́run ṣe tiwa. mama rárá ọkọ tèmi ò ní ya wèrè olórí àti gbákejì tó bá jẹ́ pé nínú kí kú àbí kò ya wèrè ni ẹ pa Túnjí èmi mọ̀ pé wèrè dùn wò lọ́jà ni kò ṣe bí lọ́gbọ̀n ẹ má wulẹ̀ ya Túnjí ní wèrè ẹ pa ikú bẹ́ẹ̀ ni ikú. wo igbákejì yí ọ̀nà bó ti lọ òun tí ó ti yẹ wo bí ọba kú kó kú bí ó ti yà wèrè kó yà wèrè yìí ọba lè sẹ́nu méjèèjì. ikú ní pèsè mọ́. nǹkan tó ń ṣe o èmi mo gbọ́dọ̀ fojú sunkún ọmọ mi gbọ́dọ̀ fara gbà wọ nǹkan kò gbọ́dọ̀ sọmọ mi o kẹjẹ kẹbọ yóò kẹjí ó dáa o kẹjádùn àmì ó gbà o kẹjádùn àmì ó gbà kẹsàánú mi o. ìjẹ́bọ tí mo gbé wá yóò ẹjí ó dáa o kẹsàánú fún mi o ẹ̀dá kan ọjọ́ náà mi ó gbà. olórí. abẹ́dí ọmọ odùtá ìbínú dá. olórí. Ah, ah. bàbá lómi ni ó ṣẹjà jìnnà nírọ̀ ni. Ah òun torí ọmọ rẹ̀ gbẹ́bọ kó lè má kó àbí <laughs> parọ́. ó yẹ kó yé yín olórí ibi gbogbo ẹbọ tí mò ń gbé ibi mo fi sarúmọ jẹ lásán ni mo kàn fi ṣúṣú bù ọ lójú kí wọn mọ lèmi ẹ sàbí amọ gidi ń gbìyànjú ni ibẹ̀ ti parí iṣẹ́. àkòyé mi báwọn ìyún sì dá kí wọ́n lè má sọ á lẹ́nu kí wọ́n má hùrà sí a kò burú àjọ lọ. abiamọ tí wọn bá sì ń pa abiamọ wọn ni wọn máa dáhùn hmm. ọkàn kí n ò dùn mí lọ́rọ̀ rẹ o bí ọ̀jẹ̀ wàhálà tó fi mí ṣe torí pàdájọ́ abiamọ ni ọ́ ládùúrú ọmọ tó bí ọ̀sẹ̀ kọkùnrin ẹyọ kan obìnrin ẹyọ kan ọkùnrin ọ̀hún ló tún àfi tàfàlà yìí o torí pé kàgìdì ni ọ ṣe inú ọmọ èyí tó lọ yìí ló fi mú inú ọmọ lọ́ọ́ máa fi sọ ọmọ tiẹ̀ níṣẹ́ àbí tàbí àwọn bá ń pọ ọmọ wọ́n máa pè nú èyí tí eléyìí tó lọ yìí bì ẹ kò lè ẹran ẹ tó pa wàá lọ gbé inú ilé mi òtúbọ mo rí ọ náà. olùṣọ́ nǹkan tí mò ń sọ fún yín ò kọjá bẹ́ẹ̀ o ẹ má jẹ́ kí n tàn yín mo lè fẹ́ lè sọ pé gbogbo year of service mi mi ò tí ì nírú experience nǹkan tó ṣẹlẹ̀ sí mi yẹn rí bí mo ṣe ń gún patient ní injection staff mi ló bugbe ta ìdí mi o ìdí mi o ìgbà tá a máa sáré débẹ̀ ọ̀tọ̀ ni tí mo gún ní injection ọ̀tọ̀ ni tẹ́jẹ̀ ń jáde ń jẹ kíákíá ni mo ní kó máa gbé kúrò lọ́sibítù mi mi ò rírú ẹ̀ rí o àyè tí ò sí fún mi ní ìbá ti dọ́dọ̀ yín òun mo fi ní kí n yọjú sí yín lẹ́yìn. oríṣiríṣi ara ló wà nílé ayé ẹ jẹ́ ká wúlẹ̀ fún àdúrà. ó ń bẹ lẹ́yìn mi kò bínú o ó ń bẹ lẹ́yìn mi kò padà jehova ń bẹ lẹ́yìn mi o ọba ọlọ́lá jehova mímọ́ jésù kristi mímọ́ michael mímọ́ ayérayé nínú àwọn ọ̀run bàbá gbàdúrà fọmọ rẹ ayérayé nínú àwọn ọ̀run. ọmọ rẹ gbólẹ̀ síwájú rẹ lónìí kì í ṣe síwájú ènìyàn olúwa gbàdúrà fọmọ rẹ. àmín. tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kan wà tó lè dènà àdúrà rẹ olúwa dáríjì. àmín. bàbá má jẹ́ kó rogun àkóbá. àmín. ayérayé má jẹ́ kó rogun àdàbá. àmín. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. torí pé ojú májà sí kòtò òun lè fi ń ríran ni kò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó burú jáì ká ní ẹ bá tètè dáwọ́ dúró tí ẹ dá ọwọ́ abẹ́rẹ́ dúró lọ́jọ́ náà lọ́hùn nǹkan tá à ń sọ yìí òun kọ́ la màmá sọ. ká tún wá ní arákùnrin náà sun inú ọsibítù yín mọ́júmọ́ ọjọ́ náà tàbó pẹ́ ju bó ṣe jẹ́ lọ́jọ́ náà lọ ohun tí ò bá tún ṣẹlẹ̀ kò bá tún burú. ṣùgbọ́n ọpẹ́ fún olúwa wípé aburú kò ṣẹlẹ̀ ẹ ní láti kún fún àdúrà gidigidi kí ogun ológun kó má bàa wọlé tọ̀ yín ẹ ní láti kún fún àdúrà gidigidi kí ẹ má bàa ru ẹrù ẹlẹ́rìí sórí kẹfà tí yín lọ́wọ́ ẹ kún fún àdúrà àti ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ kí àjálù burúkú kó má bàa ṣẹlẹ̀ sí i. alàgbà ẹ̀yin náà lè máa gbà mí ẹ kú mọ̀ pé gbogbo ilé ìtawà náà ń ṣe òun náà ni mi ṣe fi ń jìnnà sí ni bọ̀ pé nǹkan tẹ́ ń sọ fún mi ń sìn pé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo ní ìdàwẹ̀ àtàdúrà nǹkan tí mo fẹ́ bìyìn ni pé ṣé ó ní bible verse tẹ máa fún mi tí máa kà tí máa fi bàrẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀ nìyẹn. gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ wípé àdúrà ni ọ̀pá kìrìsìtẹ́nì ẹ ní láti gba àdúrà àti ààwẹ̀ kíkan kíkan kí ẹ fi ogun àtẹ̀yìnjà bú kí àwọn ogun tí a kà sílẹ̀ yìí kó má bàa ṣẹlẹ̀ sí yín àtọ̀sán àtàárọ̀ àtòru ní kẹ́ fi gbàdúrà kò wá ní pàtó bible verse kan tẹ́ ẹ ní láti kà ẹ kàn fi àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí bú kí ẹ sì gbàdúrà bí olúwa bá ṣe darí ẹ̀mí yín olúwa ṣẹ́gun fún yín ẹ kò ní rí ogun ológun jésù olúwa wa. Amen àbákí ó kù díẹ̀ káàtó. okú ah, ah, okú òtọ́rọ̀ òlèdè lẹ́ka má bàrà ẹni sọ́nà wà wá lọ lóní gbọ́nrán gandan ẹ̀ẹ̀kan lọ́dún ìgbà ṣẹ̀ṣẹ̀ wàá yọjú sí ìyá yìí wà wá dé. àwa kó gbogbo sẹ̀rẹ̀rẹ̀ gbogbo gbá agùn àwa kó dé. ṣé iye ni tí àfẹ́ máa wò lójú rẹ̀ ni àbọ̀mọ̀pọ̀ nìkan ṣoṣo ló kù lọ́wọ́ ìyá yìí ni ó kò kò o ṣe ti yá ṣàtúnṣe ó kò kù fàwọn mọ́ra àǹtí mi ẹ ṣe ẹ má bínú màmí ẹ ní bínú sí mi ni iṣẹ́ ló fà á kò wo èmi náà kí n fi màmí sílẹ̀ àǹtí mi ẹjọ́ ẹ ṣáà bá ń bẹ wọn. ẹ wo màmá ẹ má bínú ẹ máa dáríjì wọn náà ni tí wọn bá wá rárá ń kọ́ kí la fẹ́ ṣe sí i ó kàn jẹ́ pé ẹ̀jẹ̀ tí ó dàbí ogún lára ni èmi ṣáà máa wá sọ́dọ̀ yín mi dẹ̀ kí n jìnnà sí i àbí. ẹ wo ẹ̀yin ẹbí mi mo dúpẹ́ Ah. làbákẹ́ dájú ni bí làbákẹ́ ọ̀bà dájú ọmọ iye èèyàn tó bá ń wájú rẹ̀ kó tó kò mú nìkan ọ yẹ kó máa hùwà bẹ́ẹ̀ sí mi mo ti ẹ fẹ́ gbọ́ kankan orí gbogbo ẹ sọ̀rọ̀ àyè ẹ wo màmá ẹ lè mọ sọ́dọ̀ ẹ ẹ lè mọ kan rẹ mọ ẹ má kó ọ má kó lọ́wọ́ ẹ ṣe sọ̀rọ̀ ẹ ká gbà fọlọ ni ká gbàdúrà kọlọ bá wa yí lọ́kàn padà. bínú ni àwọn ọmọ ọ̀sìn yìí mo ṣe bínú sí. má gbé mi jigijigi o. olùṣègùn olùṣègùn ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan jehovah jésù kristi michael mímọ́ bàbá gbàdúrà fún ọmọ rẹ alágbára gbàdúrà fún ọmọ rẹ ológo dídán gbàdúrà fún ọmọ rẹ ìwọ lọba tó lè yọ èpò kúrò lára àlìkámà mú ọmọ rẹ lára dá jẹ́ kí ọmọ rẹ sàn yọ ẹ̀mí àìrí tó ń gbénu arábìnrin yìí kúrò olúwa gbàdúrà fún ọmọ rẹ. ó ń bẹ lẹ́yìn mi ó dúró gbọ́ngbọ́n ó ń bẹ lẹ́yìn ó dúró gbọ́ngbọ́n ọba tó jí lásàrù kílẹ̀ rò pé kò lè ṣe ó ń bẹ lẹ́yìn ó dúró gbọ́ngbọ́n ẹ̀mí àìrí ẹ̀mí burúkú tó wà nínú arábìnrin Olúwa jáde ọba tó tóbi ju gbogbo tó tóbi lọ lé jáde. Àmín. ó yá dìde arákùnrin. nídìí obìnrin kì í jẹ́ kó mólú irú ìrìn àjò wo ló rìn tó sọ ẹ́ dàbàrà méjì. ẹbí mi náà kọ nǹkan tí mo rántí ni wípé ní ọjọ́ kan mo jíṣẹ́ fún màmá àgbà kan. wá rí wàhálà tí mo ṣe lé ni ọ̀nà mẹ́fà ni mo lọ mo rìn rìn rìn kí tó bá yín rí ọ̀gẹ̀dẹ̀ yìí ra. Ah! para ń tà para ní ilé ọkọ ẹ̀ẹ̀dẹ̀ ní ilé àdá sórí ohun tó ṣe lónìí yìí. <laughs> ohun tó dùn mọ́ ẹnu lọ lọ́wọ́n máa ṣe fún ẹ. àmì àmì. ṣùgbọ́n dúró dè mí. ọmọ ah, ìwé tí wọ́n kẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀sìn yẹn. èmi tí mo ní ojú à ah, tèmi yé mi ohun tó ṣe ó dùn mọ́ mi nù àwa gan ló yẹ ká máa fún yín ní nǹkan girama ẹ tún fẹ́ máa ṣe mí lálẹ́. ó dùn mí ọlọ́run ó dùn ọ̀hún ó jẹ èèyàn láyé rẹ̀. wọ ọmọdé yìí ó dùn mí nú ọmọ ó dùn ọ̀nú. àmì àmì. wo gbà wọ́n náà fi panu. ẹran lélẹ̀. ọmọ mi ló ṣe bẹ̀ wá fún mi fi panu. Mm. Bueno, calor káre. àbò rí nǹkan báwọn atádùn gbọ́ngbọ́ngbọ́n. ẹ ẹ yìí dùn gan o. Ah. torí ohun tó ṣe fún mi lónìí ah. ọmọ ó ṣe kọjá bẹ́ẹ̀ fún ọ. ó dàbí kó má tán mọ́. Ah. <laughs> àdé á lọ gbé kòkò rẹ wá. ẹ lọ gbé wá gbogbo ẹmọ bàbá yín parí. ọ̀kárí ọkọ mi gbogbo bó bá ṣe ń ta báyìí ó máa gbogbo ohun tó bá ti fẹ́ báyìí ńlọ máa rí. Ami, yóò máa júṣe fún ọ àmín ọ̀kárí ọkọ mi máa lọ kí máa lọ à máa lọ ó ṣeun o ti bá mi parí iṣẹ́ ó ṣeun o ó ti wá dà báyìí mo tún láwo tí n tún fi máa kóbì fáwọn ọmọ ẹgbẹ́ mi ọwọ́ rẹ ti kàn bá ọ̀gẹ̀dẹ̀ tọ́ra mi wá náà ọwọ́ ló gbà mú ó ti dà. à ń a máa pọ̀ sí i atẹnujẹ òun ló pa súlé ìgbìrà tẹ ẹ bá ti rí ẹni tó jẹ́ wípé kò sí nǹkan tí ò lè jẹ ẹlòmíín wà tó jẹ́ pé tí wọ́n bá di ìgbọ̀nsẹ̀ ọmọ tí wọ́n bá dì sínú nylon àtọ̀wọ̀ tí wọ́n bá ní kó lọ sọnù ẹlòmíín wà tó jẹ́ wípé yàtọ̀ sẹ́ni tó fẹ́ joyè ẹlòmíín wà tó jẹ́ pé tí wọ́n bá ran lẹ́yìn ó máa kàn lá bí wọ́n mú búrẹ́dì lọ́wọ́ afẹ́tọ́wò bẹ́ẹ̀ bó jẹ́ lẹ́rìn dòdò afẹ́tọ́wò bẹ́ẹ̀ bó jẹ́ oúnjẹ olóúnjẹ alóhùn mọ̀ọ́rìn bí mọ̀ọ́rìn kan ò sì sí kájọ olóúnjẹ ó jẹun ẹ̀ ni béèyàn bá ti lè jẹun jù yóò jẹ ògo rẹ̀ mọ́ oúnjẹ tó bá ti rẹ́ni tí ò sí nǹkan tí ó lè jẹ títí tó fi máa ta ògo rẹ̀ tó fi máa ta ọjọ́ ọ̀la rẹ̀ kò ní mọ̀ ẹran lásán ló gbàjẹ ló sọ ẹ́ dirin iṣẹ́ ìṣù báyìí ló wáá di ẹni tí àwọn ẹni burúkú tí wọ́n rán níṣẹ́ burúkú wọn. ẹ kò wọlé wọlé oh báwo Oh, okay. wà ókè ẹ fine. kí ló wá di látàwọn. I think I've seen this face before here. Mama. Mm-hmm. Mm, hey. Thank you darling. oh ìwọ ló máa ń wá fún ìyàwó mi lóbi. bẹ́ẹ̀ni sà. ìwọ ló máa ń wá fún ìyàwó mi lóbi. tọrọ mi kọ. kí ló máa ń ṣe ẹ náà má dá lóhùn jàre bó ṣe máa ń ṣe nìyẹn wẹ́ kó tó bá tiẹ̀ lọ máa lọ́n tiẹ̀ bọ̀ mo possible kí n tẹ̀lé ẹ kí n dẹ̀ gbóbi mi lọ́wọ́ ẹ̀. máa lọ má dáná dùn. wọn kú fọ́ ni gan. o, ó o, ṣe kó ṣẹlẹ̀. gálẹ̀. kí ló tó ń wọ ọmọ yẹn. lọ so serious ṣé ìṣe kó bí i òun òun try láti fẹ́ sọ kankan kí n fẹ́ wò lára ẹ̀ o tí mò ń wò ni pé bàtà tó wọ̀ yẹn ṣé kò ti ga jù ṣé kò lè gbé ṣubú ó tán àti pé mo tún wà wọ́n pé ṣé mọ́ mi ò sí nílé ni tó fi wọrú aṣọ yẹn aṣọ yẹn fún náà. ọlọ́run mi rọ ọkùnrin mi bọ̀. ẹ̀rọ mi ẹjọ́ ìgbà ìgbà ìgbà ò lè dá nìkan jẹ́ òbí fún mi kẹ́ ẹ̀ rí wáì tó wọn máa fi ní kí mi máa jò mí tó máa jẹ́ wọn lọ́kọ̀ máa jò. tún jí kí ló máa ṣe ẹ náà. ṣé wọ́n ti rí ọkùnrin tó jóbìnrin. ìjọta ló dàgbà jù ní ìyá tẹ́lẹ̀ àìmọye ọkùnrin tí mo ti rí tó ń jòbí dáadáa ìyá ẹgbẹ́ mi ń jòbí ah, Monday àbí ọ̀sẹ̀ ń jòbí yìí a lot of people tó jobi náà kí ló wá mí ìbá pé ṣé gbogbo ọkùnrin jobi ni a lot of ọkùnrin tó jobi mi ò rí obì lẹ́nu obìnrin rí ha Sunday ńkọ́ ṣáà mọ̀ ni gateman wa ńkọ́. ẹ ṣé gateman ni wọ́n ni àbí Sunday continuity ni wọ́n. ẹ nà ó táwọn yìí máa tẹ tó ń jobi kí ló sọ. ọkùnrin ló kí ń jobi. Hmm. mo ń bọ̀. ọkùnrin ò jobi. sọkùnrin kí ni túmọ̀ nǹkan tó ń sọ bí sí o gbọ́n lójú ara ẹni àbí. ó ń tọrọ ẹ jẹ ah, ó lè gbèmí sórí ìjọba. kí ló náà lọ́jọ́ tí wọ́n fi ẹran lọ láti sọ wípé mo ti yó ebi ìpanikákú àwàdà ẹni ni ó dínkù bó ìsìlẹ̀ òkè bí pa ó tó ebi ò lè pààyàn twenty four hours ó má rí nǹkan kan jẹ sọ wá ríbi tó bá yá ayé ara rẹ̀ dé báyìí níbi àtẹnujẹ lásán lásán ẹran tí ó lè yọ ẹ òun ló fi sọ́ra rẹ̀ di bó ṣe dà yìí kì í ṣòun nìkan àìmọye èèyàn ló lè jẹ̀tẹ́ ọmọ lórí màá jẹ màá jẹ wọ́n ṣàtìrí nǹkan kan kì í bọ́nu tó o bá rí olóṣèlú tó bẹ̀rẹ̀ sí ní jíwó lọ́tún tó ń jíwó lọ́sì ọ̀kan jú àní. èèyàn gbọ́dọ̀ lè kó ẹnu rẹ̀ níjànú kó kó ara rẹ̀ níjànú kó tún kó abẹ́ rẹ̀ níjànú bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ògo tó yẹ kó lò nílé ayé rẹ̀ ló máa dà bí èlò sọ́ra látòmí lọ fàtẹ̀lójẹ ẹ alàgbà ẹ fi sínú àdúrà ẹ sọ wípé àtẹnujẹ ò ní pa mí. téèyàn sí àwo sòsòsò kọ́ wá léèyàn kó láàyè rẹ̀ abẹ́rẹ́ pé mọ̀ nílé yìí ó dà <laughs> ntí ò lé ni ọmọ eke tí ọba ti tijú àti fẹ̀yìn àgbà bẹ́lẹ̀ kágbàlagbà náà mọ́ tijú àti fẹnu rẹ̀ kan lẹ̀ pa ọ̀ọ́ bọ́mọ eke bá ti sunmí kíní bẹ́ẹ̀ bá fèsì kéèsì bòńdì sólè wọ̀ ni. ẹ ṣeun o gbogbo ẹgbẹ́ ẹ wò ó kò dùn yín tó mi o kò sì ká yín lára tó mi kódà ó dùn mí dénú egun ni ṣùgbọ́n bàbá rò lọ síwájú èèyàn tún máa ń rò padà sẹ́yìn bí ọba sì nídìí obìnrin kan kì í jẹ́ kúmọ́lú o ṣe rí olùṣọ́ tẹ̀ ń wò òun mo fẹ́ kẹ́ ẹ bá ń foríjì ìdí nìyí o ọkọ ọmọ mi ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀rẹ́ ọkọ ọmọ mi ni tá a bá sì ní káro dúdùn fọ̀n á máa họra dé egun. olórí aṣọ́wọ́mọ̀pọ̀ rẹ̀ ọkọ ọmọ yín lòun lọ́wọ́ sùsùsùn ló lé yín kúrò láàyè yín níbi tẹ́ ẹ ti ń fẹ́lá ebe mọ̀ pé mi tá a wà kò sí ìdáríjìn ẹ já ronú sí o. ẹ wo ẹ̀yin èèyàn mi ntí mẹ́lẹ̀ yọ̀ mọ̀ yìí ńgbà lára bá lára òrun ẹ dákun kí ló kọ́ èso kọ́ ìwo ti a ńgbà tí èso àwa wọn lé ń bi àwà wọ́n ti ní ẹ dáríjìn ẹ dáríjìn o. ẹ ẹ a a a a Àbẹ̀ní o dé bó ti dé wo bọ́ bá lé mi kó lélẹ́yìí ọlọ́run ó ṣàyè mi láìpẹ́ yìí náà lọ́lọ́run ó tún ṣàyè mi. olórí ẹ wá kó làkú lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé ní ọba ti tọmọ ìyá rẹ̀ létí aṣọ mọ́lẹ̀ kò sí tí ò lè ṣe fọmọ ọlọ́mọ èèyàn ṣàdúró tó tó báyìí fún yín ẹ wá ní pẹ́pẹ́sẹ́ ò ká fi í lẹ̀ ẹ mọ̀ pé atẹ́kùn ti ń dológin láàmú ni tó fi lè ṣe nǹkan báyìí fẹ̀yìntì ẹjọ́ lórí wa kí ni ò lè ṣe fáwa. ẹ má bínú àyè mi ò sílẹ̀ láìpẹ́ yìí. ẹ já mọ́rọ̀ mi sọ ẹ já mọ́rọ̀ àbẹ̀kẹ́. àǹtí mi. tàlàǹtì ẹ̀ ó dójú tì mí o ojú dẹ̀ gbà mí ti fún ẹ ó wá jẹ́ kó máa fi ẹ́ bú gbogbo àwọn ọmọ ìlú apá jẹ ni wá àbòròpá àti gbọ́ àti gbọ́ àti gbọ́ àti gbọ́ bó o ṣe kà àti gbọ́ pàjẹ́ ni ẹ. àjẹ́ ẹ wo èmi ò ń ṣàjẹ́ ẹ má pè mí lájẹ́ mo mi ò láìkẹ́ o ẹ ṣe lè má pè mí lájẹ́. àbẹ̀kẹ́ o tún parọ́ wá. láti wá ṣe kí n lẹ́yìn tẹ́ pè mí lájẹ́ tán ẹ tún ní kí n wá. àbẹ̀kẹ́ ó yá máa bọ̀ àjẹni ẹ àjẹni ẹ ẹ nà mí. èmi ò náà o àjẹni mo náà o àjẹni mo náà nítorí àjẹni ẹ olòṣì ni ẹ wo ní ilé ayé ẹ Àbẹ̀kẹ́ ní ilé ayé ẹ tó bá rí mi tó bá tún pe àǹtí èmi ò ṣàǹtí ẹ o mi ò ṣàǹtí àjẹ o mi ò láàbúrò ìyá o mi ò láàbúrò òṣì o ṣé o dẹ̀ tún rí má jẹ́ kí n tún rí ẹsẹ̀ mọ́ nínú ilé mi ṣó ti gbọ́ má kórè burúkú wá sínú ilé mi ó yá jáde jáde jọ. lẹ́yìn tẹ gbá mi tán kí n tún jáde àbí. òwò tún ṣe ń wò mí. a ní kó jáde kúrò nílé mi ó bóyá rí ẹbí yín kan sọ fún mi. gbogbogbogbo àjẹ́ òṣì jésù àjẹ́ kọ́mọdé àtọ́bàyẹ̀ kó máa kà. Hmm. sọ̀rọ̀ ni. kò ṣe ní sọ̀rọ̀ ọ̀rọ̀ wà dáadáa. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wà o nítorí pé gbogbo wa la mọ̀ pé ẹ̀gbọ́n ò ní gbọ́mọ lẹ́sẹ̀ yọ lẹ́sẹ̀ bàbá a sì túmọ̀ pé a lè torí mọ́jàmọ́jà ó kọ́ wa láṣọ ká má lè yọ ṣẹ́yìn ti gbàgbé ni ìdájọ́ tẹ ẹ ṣe fún túnjí àná ó náà la máa ṣe fọ́mọ yìí torí gbogbo wa nínú ẹgbẹ́ yìí pé ọmọ wa dórí kò gbọ́dọ̀ bú àjẹ́. sọgbọ́n gbogbo wọn sọ fún un wá gbọ́ o ọgbẹ̀rì ìkìlọ̀ wa rèé o gbogbo ibikíbi tí wọ́n bá ti ń bú àjẹ́ a gbọ́dọ̀ bá wọn dúró síbẹ̀ o ó sì gbọ́dọ̀ bá wọn bú àjẹ́ wá gbọ́ látòrí ọkùnrin títí dórí obìnrin ọmọ tó bì kò gbọ́dọ̀ bá wọn bàjẹ́ o kò gbọ́dọ̀ dúró síbi wọ́n bá ti ń kú àjẹ́ ṣó gbá. àjẹ́ ni ẹ́ àjẹ́ ni ẹ́ ẹ nà mí èmi ò ná ẹ o àjẹ́ ni mo ná o àjẹ́ ni mo ná o nítorí àjẹ́ ni ẹ́ olòṣì ni ẹ́ wo ní ilé ayé ẹ̀ abẹ́kẹ́ ní ilé ayé ẹ̀ tó bá rí mi tó bá tún pe àǹtí èmi ò ṣàǹtí ẹ o mi ò ṣàǹtí àjẹ o mi ò lábúrò ìyá o mi ò lábúrò òṣì o ṣó o dẹ̀ tún rí má jẹ́ kí n tún rí ẹsẹ̀ mọ́ nínú ilé mi ṣó ti gbọ́ má kórè burúkú wá sínú ilé mi ó yá jáde jáde jọ. ẹ̀yin tẹ gbá mi létí tán kí n tún jáde àbí. owó tún ṣe ń wò mí. a ní kó jáde kúrò nílé mi kó bóyá rí. débi tí ó bá wọn nà jẹ. bí ó ṣe jẹ́nu bí ó ṣe rí gẹ́lẹ́ ló ṣe sọ̀hún ìyá torí ibi òjù bí bá a ṣe bí ẹrú bẹ́ẹ̀ náà la bí ọmọ òfin tá a bá sì ṣe lórí ẹrú kò ní dórí ọmọ ká yí padà bẹ́ẹ̀ ni ìdájọ́ tá a ṣe fún Túnjí òun la ṣe fún ọmọ yín torí wípé nígbà tí Túnjí mo bẹ̀ ẹ̀gbọ́n o mo ṣe jẹ́gbàkejì yín tó kò sẹ́bẹ̀ tí ń bẹ̀ ẹlẹ́làgà àjókòó lẹ́ẹ̀jẹ̀ ẹ̀sìnjà alájà gbòkó ẹ̀ lájú yín kalẹ̀ tẹ́ fi ṣèdájọ́ tún jí ọwọ́ àdórí ọmọ tí yín ní ìsẹ́lálàgà àdúró lẹ́ẹ̀jẹ̀ kọjọ́ ibikíbi tọmọ yín bá wà kẹ́ wọ bọ́ọ̀tà ìyá kọjọ́. ẹ sì máa wò ó kì í ṣe pé wọn fẹ́ gba ẹ̀bẹ̀ tún jí o. ṣé mọ̀ pé lẹ́nu abẹ ni torí gbogbo orú wa yìí gbogbo ibi tí ẹsẹ̀ dé tọkọ̀ dé E, tó jíròrò wá dé o. mo tí ò jẹ́ ń gbẹ̀bẹ̀ torí ti gbogbo wa ni. <laughs> olórí bẹ́ẹ̀ ni túnjí ṣe wá mú jọ́kìnní àná tí ò jẹ́ ká ẹ gbẹ̀bẹ̀ òun náà ló ṣokùnfà tọmọ yín tó wá ń bú àjẹ́ tó ń na àjẹ́ báyìí àní gbẹ̀bẹ̀ o ẹ pè jáde báyìí ká ṣe ìdájọ́ ẹ̀ ń bì ìdájọ́ túnjí la ṣe fún ẹ mọ̀ pé obìnrin lọmọ tèmi ọkùnrin ló yẹ ó kú ìyá ṣẹ́gbó tọrọ ṣẹ́ fẹ́ gbọ́ ṣẹ́rí tí ń bẹ́ẹ̀ lẹ̀ yín tí ò yí ni o tí ò sì wọ́ bẹ̀ rárá ṣẹ́rí gẹ́gẹ́ bí olórí ó di dandan ká fọ̀wọ́ olórí wọ̀nyí ṣẹ́rọ́ ọmọ yín àní pa sílé ọkọ rẹ̀ á rọra bò láṣìírí ẹ̀yin ni káwá mọ bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ ni o bẹ́ẹ̀ pé ni o bẹ́ẹ̀ sì fọkùn wọdé àyín ni o láàrin ijọ́ mọ́kànlá kó bá wa nu ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ bá wa kọ̀ tẹ́ ẹ̀ mú wa láàrin ijọ́ mọ́kànlá èso ó ṣe o bẹ́ẹ̀ bá fẹ́ kó rọra kú wọ́ọ́rọ́ kó fọ́ọ́rọ́ rí kú ẹ̀ tètè pé wá bẹ́ẹ̀ bá wá fẹ́ kó kú yànyàn á pa jàlàjàlà bí ajá ni kò sí ń tọ́jọ́ pọ̀ kọ́ náà ní nǹkan kan bó ti rí nù. láì ṣe ran ẹ pa yànnàyànnà. jàlàjàlà àṣẹ jẹ́ wípé kàkà kí ọmọ olóore kó jì sí kòtò mọ̀nàmọ́ná yóò ṣiṣẹ́ ìmọ́lẹ̀ olúwa kó tàn mọ́lẹ̀ fún yín ìrìn àjò ọmọ rẹ olúwa kó máa dáàbò bò ibikíbi tó bá gbẹ́sẹ̀ sí olúwa kó máa ṣọ́ lọ ibikíbi tó bá rìn sí olúwa kó máa ṣọ́ bọ̀ bẹ́ẹ̀ ni kò rí ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa. àlàáfíà fún yín. ẹ mọ̀ ṣeun sọ. níwájú olúwa tí a kì í pè jẹ́rìí rọ́ torí pé kí a má bàa jì sí kòtò ni a ṣe máa ń fi ẹ̀mí sọ́nà la ṣe máa ń béèrè sí àwọn ìrìn àjò wa torí pé olúwa ṣe ìlérí fún wa wípé àwọn àyànfẹ́ rẹ̀ wọn kò ní jì sí kòtò ìdí nìyí tí olúwa ṣe máa ń bá wa sọ̀rọ̀ amúmi rí wípé láì ní pẹ́ jọjọ ẹnìkan tó ṣeé ṣe kẹ́ ẹ má lè kọ̀rọ̀ sí lẹ́nu yóò pè yín ní ìpè pàjáwìrì yálà ẹ̀yin ni yóò pè tààrà ni o tàbí kó pe ìyàwó yín ní ìpè pàjáwìrì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìpè yìí máa jẹ́ ìpè kẹ́ ẹ máa bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ olúwa ní kí n sọ fún yín wípé àsìkò kásìkò tí wọ́n bá pè yín ní irú ìpè ẹ má jẹ wọ́n ẹ sọ fún ìyàwó yín irú ìpè irú ẹni ìyówù tí ì bá pè wọ́n kò bá jẹ́ ẹni tọ́nà rẹ̀ jìnnì tàbí ẹni tí kò jìnnà sílé yín ẹ má jẹ́ ìpè pàjáwìrì kankan ẹ̀yin ẹ̀ sì pe àrò àti ọ̀dọ̀fín inú yín ẹ rí i wípé ẹ jẹ́ ẹnikẹ́ni nípè pàjáwìrì ẹ gbọ́ o ìgbọràn sàn ju ẹbọ rúrú lọ o bí ìfetísílẹ̀ bó sì sàn ju ọ̀rá àgbò lọ àlàáfíà fún. ẹ ṣe gan bọ̀ tí n bá gbọ́ yín yé dáadáa ẹni tó bá pè mí àbí wife mi nípe pàjáwìrì ká má lọ bọ̀ tó bá jẹ́ pé hospital náà ti pè mí ńkọ́ ẹ̀dẹ̀ mọ ọ̀rọ̀ tí mò ń ṣe. ọ̀rọ̀ tó hospital yàtọ̀ ẹni tó máa pè yín nípè ẹ̀rí mi kíákíákíá báyìí tí tí ò dẹ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí ẹnìkankan nínú ẹ̀yin méjèèjì ẹ má jẹ́ kò ní fún yín lára lẹ́sẹ̀ tẹ́lẹ̀ a fẹ́ kí òun ó pè yín kẹ́ ẹ sì wá lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbọràn ó sàn jẹ́ bọ́rú. Eh, ṣé lórí ọ̀rọ̀ yìí náà. bẹ́ẹ̀ ni o lórí ọ̀rọ̀ yìí ni ah, ah. kí ló dé báwo ni ọ̀bọ ṣe ṣorí tí náà kí o ṣe ẹ eh, olórí ló máa mọ ọmọ ọlọ́mọ ló máa mọ̀ kí mọ́lẹ̀ ó wá dórí ọmọ tiwọn báyìí wọ́n wá fárígá ẹ wò èmi ò fẹ́ kí gbogbo wa gbà o ah, kí ló dé kán fọ ọmọ tiwọn náà sílẹ̀ báyìí ká ṣe bó ṣe ká ṣe ni. ẹ̀ẹ́ eh, kí lẹ wá rò wípé a lè ṣe sí. n ta lè ṣe wà nǹkan tá a lè ṣe wà ibi tó máa ti mọ̀ pé ó ká wa lára tó bá pè pàdé á pẹ̀ débẹ̀ tá a bá tún wá pẹ́ débẹ̀ tán gbogbo nǹkan tó bá ń sọ látòkèdè lẹ̀ àní fún lésì òun náà máa mọ̀ pé ó ká wa lára mo ti dọ́dọ̀ gba àwọn tó kù o mo kàn tó ní kí wọ́n á fi tó yín létí ni. àjọrò oníjẹ̀jẹ̀rò kò burú. ṣé àwọn kinní ọmọ yìí pásìkò ti tó ni ṣé wọn mọ̀ pé ó ní lọ́jọ́ ìpàdé wa ni. Ah, ah. ká ṣe gbogbo ẹ̀kọ́ ya kánkànkan ìhé ti rí ọyẹ wọn ó ti dé. èé ti wá rí ebe ẹ mọ̀ pé òní lọ́jọ́ ìpàdé wa kì í ṣe pé ẹ mọ̀ kí ló wáá jẹ pẹ́ ẹ dá. yé mi ọ̀rọ̀ yín yé mi ṣé torí ọ̀rọ̀ ọmọ yìí náà ẹ kò lè wọ́n ṣe gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ torí onílùú ò ní fẹ́ kí ìlú òun tú n ò sì ní fẹ́ kẹ́gbẹ́ yìí bàjẹ́ kò burú wọ́n ṣe ohun tẹ́ ẹ fẹ́ ṣé kò jù bá lọ. okay báwo ni iṣẹ́. àdúpẹ́ gbólúwa. mo wà nílé in fact màámi gan ṣe pè mí ni o wọ́n ní kí n yọjú sáwọn nísìn nísìn bọ́n mo sọ fún wọn pé ò sí nílé mi ò dẹ̀ lè kúrò nílé pé ó dìgbà tó bá dé tí má dágbére fún ẹ kí n tó lè mọ nǹkan tí màá ṣe. wo bá lọ sí ìwọ kan mo lọ sí ọ̀dọ̀ pásítọ̀ wọ́n lè sọ pé irú ẹni tí ìbá tó bá gbé wa pé ká máa lọ níbi kankan ṣùgbọ́n má lọ so mi ì lè kúrò lélẹ̀ ní báyìí. yéṣu ní nìkan o káàkiri kú ní ìdájẹ́kù náà yéṣu ní nìkan o èmi kọ ẹ̀yìn orí pèmí kí lọ bá ní ká má lọ. ok dẹ́ mo ti gbọ́ kò burú tó bá dé a máa ma sort it out. ok all right then okay mami ló ti wá á sọ mi ká má jáde tí màmí ò tún máa bínú bá. gbogbo ẹ̀yin ẹgbẹ́ ìdí tí mo pè yín ni pé ọ̀rọ̀ ọmọ yìí ni o. mọ́mà ti fàáfàá kọ̀ mà júfà mọ́mà ti pèépèé kọ̀ mà dá mi lóhùn gbogbo ọ̀nà mo sì gbà mo ti sapá mi o apá sì ti fẹ́ jábọ́ báyìí o ẹ wò ó ẹ mọ̀ wulẹ̀ fi nù wá gbogbo wa pátápátá tá a wà ń bí ìlànà jẹ kẹ́ni ẹ mọ̀ pàjá lọ́bọ̀ fún ara rárá ẹ fà fà fà ẹ rí fà ẹ mú mú mú ẹ rí mú ẹ fà bẹ́ ẹ fẹ́ fà ṣé bẹ́ẹ̀ bá ní lọ́kàn láti fà á tẹ́ ẹ ní lọ́kàn láti mú débì ṣó yẹ kí nǹkan kan dín in lọ́wọ́ kó má jẹ́ mú débì ẹ mú débì ni o ẹ mú wa ni o gbogbo ohun tó bá gbà ní kẹfún. ẹ wò pásítọ̀ kan ni o pásítọ̀ yìí kódà mo ti ṣagbára lórí rẹ o. olùṣọ́ olórí olùṣọ́ àbíkílẹ̀ pé ta níjọ́ máa perin níwájú ọmọ apààyàn ta sì níjọ́ máa kú wápá níwájú ọmọ akú yẹnyẹn ẹ wá lólùṣọ́ olùṣọ́ wo lẹ́ẹ̀lẹ́ lọ́ọ̀rẹ́ kọlù kẹ́ ẹ mú ọmọ wá síbí fún wa. wo ẹ mú tiẹ̀ dá wọn lóhùn oje ṣé bí gbogbo alamọ̀pọ̀ olórí ni olórí ta ni wọ́n bí pọ̀nrípọ̀n gba rẹ̀ dá tó lórí olóhùn fẹ́ pè tí olóhùn ò wá ṣé bá àwọn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tọmọ ọlọ́mọ ẹ ṣe lè nà bẹ́ẹ̀ olórí ẹ pa bẹ́ẹ̀ ṣe máa ń pọmọ ọlọ́mọ. olùṣọ́ wo ni ó tiẹ̀ jẹ́ ẹ̀yìn lọ́wọ́ ah olùṣọ́ ta ló lè ṣọ́ nǹkan tó àwa a ní kẹ́ ẹ lọ́bẹ̀ kẹ́ ẹ dìgbò lùyàn kẹ́ ẹ kọ lù ú nígbà tí wúrẹ́ bá ń kọlu ògiri kẹ́ ẹ lọ mẹ́ran wá fún wa káwa jẹran ẹ lọ jẹ olùṣọ́ kí ni. àtàràn <laughs> mọ tẹ̀ ń tí wọ́n ń tàn mọ́ ta ni ọmọgbọ́n ká fẹ́rẹ́ ẹnu ká wà tì ẹ̀rí mú ẹ̀rí kí ni mú aláàárẹ̀ àmọ́ ara alẹ́ bọ́ bá domi wọ́n gbọ́n ta. ó di dandan yóò dé yìí ẹran tọ́ka bá fẹnu sọ ẹnu ọ̀ka ní bẹ́ẹ̀ni ẹran tí a ní àwa la ní àwa la sì yanjú. bàbá dárí ẹsẹ̀ jí. àmì Kristi. alágbára dárí ẹsẹ̀ jí. àmì Kristi nígbẹ̀yìn kí o gbàdúrà rẹ. àmín. ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ẹ jókòó àlàáfíà ni fún yín. Ah, nǹkan tẹ́ kàn ní láti ṣe náà kò ju pé kẹ̀kún fún àwẹ̀ àti àdúrà lọ nǹkan rere ìrìn àjò rere ni mo rí níwájú yín olúwa dẹ̀ túbọ̀ máa gba àdúrà yín a máa sọ yín lọ a máa sọ yín bọ̀. ẹ ṣé mo dúpẹ́ sà ẹ ṣé ń gan sà ṣe mo dúpẹ́ sà. ẹ bá mi kílé kẹ̀dẹ̀ bá mi kí ọpẹ́ dáadáa. ó máa gbọ́ ẹ máa fàdúrà wá lọ́wọ́. <laughs> olúwa gbàdúrà wa ẹ rọra ẹ pẹ̀lẹ́. olúwa gbógun ti. àwọn wo àwọn wo ni kọ́lọ́hún ó gbógun tì èmi ni kọ́lọ́hún ó gbógun ní àbíwọ dá lóhùn ẹ wo olùṣọ́ àbí ni wọ́n ń pè ọ́ kí ló dé tí mo rán ẹni sọ́mọ mi pé kó wá tó jẹ́ ọ wá tó jólúdènà. ìpè olúwa ó tóbi ju ìpèkípè lọ ọmọ yín nígbà tí ó gbọ́ ìpè olúwa ló jẹ́ ìpè olúwa ìpè olúwa sì tóbi ju gbogbo ìpè èṣù lọ. ìwọ lè ṣù ní abẹ́mi abọ́mọ mi ta lè ṣù o dá mi lóhùn. Ah, ẹni tí ọba ọmọdé náà ní fi ní sí è e. ọmọ mi ni ah, ah, ọmọ mi ni bọ́ọ̀ bá mọ̀ mi ò ní kọlù mí ọmọrú èèyàn tí mo jẹ́ ni. màmá ẹ kì í sọmọdé mọ́ tẹ bá wò ẹ dàgbà jùrù wa lọ lọ́jọ́ orí ó ti ń tó àsìkò tó yẹ kẹ́ ẹ máa múra àtúbọ̀tán torí pé àtúbọ̀tán ọmọ ènìyàn ló jà jù níbi tí ẹ dàgbà dé yìí ẹ yọwọ́ kúrò nínú àwọn nǹkan tí wọ́n á fi máa rí àwọn ọmọ yín tí wọ́n á máa nàka àléébù sí wọn bí àwọn òbí yín kò ṣe ba orúkọ tiyín jẹ́ tí wọ́n fi lọ ẹ má fi orúkọ burúkú sílẹ̀ fáwọn ọmọ ẹ má ṣe àwọn nǹkan tó jẹ́ wípé ẹ̀san rẹ̀ yóò máa ké lórí àwọn ọmọ torí pé ọlọ́run wa ọlọ́run owú ni tó ń yọ oró ìran kínní lára àran kejì títí dé kẹta ìkẹrin ìkarùn títí tó fi máa dé kẹwàá ẹ jọ̀ọ́ olúwa ni mo fi bẹ̀ ẹ dákun o tá mi sùn ọ́ wípé ìwà mi ọ̀dá ìwà mi mo fi ń ba tòun jẹ́ ni o dá mi lóhùn ó tún wá lanu gbàgà lágbárí wípé èmi ò hùwà túbọ̀ tán ṣé elédùn àfẹjọ́ mi sùn ọ́ ni àbí báwo tó fi mọ̀ pé àtúbọ̀tán tèmi ah, ọkọ̀ jáàyè ó sì rí nfín dúró ọmọ gàlégàlé rẹ yìí ọ pọ̀ ẹ bọ́ ọba wa jẹ́ ń fi díẹ̀ hàn ọ́ inú bí mo ṣe jẹ́ bẹ́ẹ̀ ni èmi yèrè pé níbìkan àgbámú tí fi gbogbo ara jó ni ẹ bọ́mọdé bá darí sapáapáapá bọ́mọdé bá darí sòrókòrókò àkó bọ́mọdé bá darí sorúrù ọkọ ni wọ́n ti rùkú ẹ̀ wálé olùṣọ́ òòró gẹ́gẹ́ báyìí là fóun odòfodò òòró gẹ́gẹ́ báyìí là fóun odòfodò olùṣọ́ ayáwó lóòró. ẹ̀jẹ̀ jésù a ti fún wa ní orúkọ tó ju gbogbo orúkọ lọ wípé ní orúkọ jésù kristi gbogbo orúkọ yóò wólẹ̀ ní orúkọ jésù kí gbogbo ẹ̀mí àìrí kó pòórá kí gbogbo ẹ̀mí àìrí kó jóná dànù ní orúkọ jésù kristi olúwa wa àmín. ṣerú ẹ. pẹ̀lẹ́ báwo ló ti ṣe ń ṣe yín báyìí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀tá ni mo fẹ́ pè báwo lọ. Ah, àǹtí ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ ṣe dé ẹ̀ ẹ̀ káàbọ̀ mà. báwo lára wọn. ẹ̀wọ̀n bákan náà ni bákan náà ni. làbákẹ́ tán ti ń pè láti ìgbà yìí wá kò tí ì dé náà. àríwọ láti ìgbà tí màmá ti pè wọ́n àárín kí wọ́n dé. yóò làbákẹ́ wá dàbá ìtòrò ọlọ́run tó dẹ̀ mọ̀ pé òun nìkan ṣoṣo lòun kù lọ́wọ́ ìyá yìí tí nǹkankan bá dẹ̀ ṣẹlẹ̀ pé kẹ́ni sọ́lọ́ má jẹ́ kárí kò ṣe dáadáa irú wọn ló máa kọ́kọ́ sáré máa ń kára ni wọ́n máa wá bọ́ ṣe máa mú léèsì káàkiri ni wọ́n máa wọ́wọ́ màálù káàkiri ẹ́ àmọ́ ẹ pẹ̀lẹ́. ẹ dákun ẹ má jẹ́ àdá lẹ́bi ká gbà fọlọ́hún ní sinmi ẹni tí ó bá gbà fọlọ́hún èṣù ló kù tí ó gbà fún ọ èṣù tẹ́sí wò ó tẹ́ ń wò ó àfẹ́ ah, fúnni ládìí ẹ̀sìn odidi ẹni lọ́wọ́ ẹni ní ẹ tún wá wò ẹni ọba kanjú gba kọ́kọ́rọ́ là ilẹ̀kùn ìbànújẹ́ ni irú wọn fi ṣí ẹ wò ẹ̀yin ọmọ àjíkẹ́ ọ̀dà bó ṣe dé yìí o ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má kanjú ọ̀la ẹ má kánjú ọ̀la gbogbo ohun tọ́lọ́mbà tọ́ba tọ́lọ́mbà ṣe fún yín ẹ jẹ́ ọtẹ́ ẹ jẹ́ mama mama ẹ jẹ́ mama mama ayé mo bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀.